وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أجابكم الله أترى عليكم يا الله قول يا جنجة الله ما بعد هو محمد sallallahu alayhi wa sallam èyí ni ọjọ́ àjùmọ̀ èyí tí a máa ń sàlàyé àwọn alámàrí ẹ̀sìn tó ní kan pẹ̀lú àlàáfíà àwọn ìtàwé òun náà ni a máa ń yànnàná lọ́jọ́ báyìí kíra lè òṣèlú sàlẹ́àta ti àfáwà Sheikhul Islam Muhammad bin Abdul rahimahullah òun ni à ń lò ọ̀rọ̀ nípa àṣírí òun náà ni a ṣàlàyé níjẹ ẹjọ́ tí ọba bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè lọ́wọ́ wa àwọn béèrè wọ̀nyí arígbó ṣe kókó nítorí pé tó fà á abéèrè lọ́wọ́ àwọn obìnrin lọ́jọ́ tuesday àwa pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ dáadáa àwọn míì ti wà pẹ̀lú wa bá a fi mọ̀ wọ́n bí pé àjọ ti súnà yìí nínú àwọn arábìnrin yìí ẹni tí tọ́jú àwọn mẹ́mẹ́ tọ́jú àwọn tún mẹ́mẹ́ táìbù mẹ́mẹ́ àwọn o. gbogbo ẹni tí ò bá dúró lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni má jẹ́ mùsùlùmí torí sáfin sin lọ́ọ̀ ni. látara àwọn ìbéèrè tí wọ́n béèrè nígbà ẹjọ́ ìbéèrè tí wọ́n jẹyọ ní àárọ̀ yìí nígbà tá a fi ìrun tán. mo wá rí pé ìbéèrè náà ó yẹ ká gbé wá síbi ìka àti dálẹ̀ náà ni ìyẹn ní alẹ́ báyìí ó súnmọ́ ẹni tó béèrè béèrè bọ́yá wọ́n ronú sáwọn kan pé irú nǹkan báyìí wá ń kọ́ irú nǹkan báyìí wá ń kọ́ kẹ́ẹ̀rí kọ́ídà kan lè fúnra wa nítorí kó yé wa dáadáa gbogbo bíi tá a bá ti rí i pé ọlọ́run abáńdẹ́ Muhammad nínú Al-Qur'an abẹ́rẹ́ sunnah kan bá sọ pé ẹni bá ṣe nǹkan báyìí kó ti gbèsè yìí ẹni bá ṣe nǹkan báyìí kó ti jẹ lẹ́bọ̀. àwọn àlámọ̀rí yìí wọ́n máa ń lékan ti pẹ̀lú àdìẹ ọkàn ni. tó bá yẹ pé àwọn àlámọ̀rí tá a lẹ́nu sallallahu alaihi wasallam tó ti sọ ọ̀rọ̀ báyìí bí èsì àlámọ̀rí àdìẹ ọkàn àwọn àfa máa ń dúnà kúfùrù àwòṣírí fún dúnà ṣèlú irú kúfùrù dúnà kúfùrù ó lọ àwọn afáàfin wọn pè ní alkufur asgar ṣírí kúdú náà ṣírí ó lọ afáàfin pè ní ẹ̀hẹ́n àṣírí asgar kọ́lá lábẹ́ rẹ̀ ní ọjọ́ sídìí ó tún lọ yìí àwọn kankan mìíràn tó jẹ ìrọ́dà àwọn obìnrin náà mo tún pé ó yẹ ká tó gbé wáyà yìí tó mọ́ because ìpínlẹ̀ wa tó wá ti dá wàhálà ni àwọn kan wá rí àwọn tó fa wàhálà wọn nǹkan tó fa wàhálà wọn làwọn nǹkan wọ̀nyí gbogbo ọ̀dùnkú sára lábẹ́ ká máa fojú gbèsè irú àwọn èèyàn ìdí ìsan bíi láàárọ̀ nígbà tá a sọ pé ọlọ́run ní pé mọ̀nkọ́sálà mọ̀mínà sàámìlà ìjọba wújẹ́ àná ẹni bá fojú lẹ̀ tó máa máa tó pa múmi ní yóò wọ́n nàjà nàmà ọlọ́run ní kọ́dà yóò ṣe gbére mẹ́ ọlọ́run máa bínú sí yóò ṣe gbére náà kò sẹ́ni tó gbogbo ẹni tí ń bẹ kò gbére náà àfi dátọ̀ náà ni ní tí ní ara rẹ̀ kò lè kéèyàn wá pààyàn kò bá ìmánì jẹ́ ó dí ìmánì kù ni kò tó ọ̀tà lọ́pẹ́ ẹ̀fẹ́ yóò tóbi ẹ̀fẹ́ yẹn tóbi gan ó sì pọ̀ àmọ́ kéèyàn pààyàn kò bá ìmánì jẹ́ àyàfi tíyàn bá ní inú àdìọ́ kan pé tíyàn fi ń sáǹtì pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn parú ẹni yẹn láì ṣe kọ́nà ní ẹni tó lẹ́tọ̀ọ́ kéèyàn pa ajẹ́pẹ́ ní omi ìtọ́nà wọn bá ṣe ní èèwọ̀ ó ṣe kéde yìí ó ṣe lẹ́tọ̀ọ́ nù ó ti lédìgbà tó ṣe àdé ọkàn nù kọ́dà kó mọ́ pààyàn kọ́dà kó mọ́ pààyàn ó ti lájọ́ mọ̀ pé á irú àwọn báyìí wọ́n lẹ́tọ̀ọ́ láti parun ṣẹ̀ríà inú òfin ọlọ́run ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ irú ẹni yẹn àdé ọkàn tó ní o sọ di káàkiri tó pé ìtọ́nà ọba ò ṣe láàláà lóṣèlú nìyí àdéhùn wọn wà láti san béèrè láàárọ̀ nígbà táwọn ẹni sọ̀rọ̀ láàárọ̀ àìlú ọ̀sán náà tójú ogun tí wọ́n pa almuahid ẹni tí ó jẹ́ dèbèrè àmọ́ tí wọ́n ti wá ládéhùn pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n fi wọn lẹ̀ òun ò sì láàmù àwọn òun máa san owó owó ẹ̀ràn pé èyí ń gbé ilé ọlọ́run mo ti máa sanwó mo mùsùlùmí ẹ̀ sanwó táàsì gbèbè yìí ni mo ń san ìbádà báwa ti ń ṣe ó ti tó ní táàsì báwa tó bá ní sí yìí. náà àná wọ́n sọ wọ́n mọ̀ sọ́ o eh, nínú òṣùlù alùsùn náà ni àbíkálù mọ́ni hajj alùsùn náà bí ìjọba bá ń gbowó lọ́wọ́ síláàsì ọmọ fún wọn mọ̀ríhà ọmọ dunu fún wọn o ọ̀bọ̀ franki fún wọn ní ọjọ́ àwọn ọba ṣe fún yín fún wọn ṣe fún yín fún eléyìí fún gbogbo anáwó àníbìdí ẹni bá pa láàyè di fóònù lè jà nìyà ẹ mọ o àníbi ẹni tó pẹ̀lú ìlú àlejò náà wọ́n láàyè jẹ́ rí hàhà kọ́dà kò ní gbóòórùn àlejò náà náà tí kò pé ìgbìnì yìí kàwọ́ kí ìdùnnú àkọ́kọ́ ni tó pọ̀ níwájú jẹ́ náà kẹ́ni wọ́n pẹ́ pẹ́ tí wọ́n á lè gbá kókò ní wọ́n kọ́dà kò ní gbóòórùn àlìjẹ́nà wọ́n fi hadith pé ibi téyìn ó wà síbi tá àlìjẹ́nà wà kẹ́yìn tó máa gbóòórùn rẹ̀ yóò kó eyín rẹ̀ ẹsẹ̀ ẹsìn kẹ́sì bá lè sá láàrin forty years eré tí ẹsìn sá tí ó fi forty years sí láti yàyín ní ìkálẹ̀ yàyín láti jẹun àwọn àbáṣáná ó wá sáyé láti yàyín ibi tó bá dé tó fi di forty years ibẹ̀ lórí mọ gbówà lè jẹun náà tí a fẹ́ ni wọn ò ní rárí wọ̀ ni kọ́lá kò ní wà lẹ́nu pẹ̀ kò ní wà lẹ́nu lẹ́kùn lé àdìjẹ́ náà wàdìjẹ́ bá lẹ́kùn lé ni o ìlú lẹ́kùn lé o pẹ̀lú hadith yìí ń kọ́ àkídá tó hálù súnà ní tó jẹ́ àkídá hálù súnà ìyẹn ló fa àwọn kọ̀wárì náà ti pe ẹnu apá gbèsè ẹnu apá ẹnu apá yàn làwọn fi ní káfìrí irú àwọn hadith yìí làwọn wò àwọn ẹ̀kọ́ ilẹ̀ àwọn ohun tí wọn àwọn wá padà fọ́dọ̀ àwọn àfá sáàfá àwọn yọ́nà sáàfá àwọn kọ̀wárí ti yọ́nà àwọn sàábí àlẹ́bí tó pé kò sí sàábí kẹsàn náà àwọn kọ̀wárí sàábí òsì mọ́ wọn àwọn náà pé tìbí agbọ́ lábáwá àwọn náà ti kéwú lábáwá ẹ̀kọ́ kùránì yìí bó ní ti alọ́dẹ nìkan pé pé olùkọ́ á tu fún mi ọlọ́run ìní ẹ̀sán ní kílẹ̀ náà àjọkọ̀ ní kó sàlàyé lórí mi kílẹ̀ lórí ilé ìdánilọ́lọ́ lórí tó sàlàyé fún mi ní tó sọ kàwá ìlérí fún nìyẹn ọlọ́run mọ̀ kọ́tàlá mú mi náà mọ́tà ámídà àjọsá wùjá ánàm ẹ̀yìn ọlọ́run náà bá pa fún mi ní tó máa pa yóò wọlé já ní ọmọ láti gbé wọn bẹ́ẹ̀ ẹ wá ní kí ìṣẹ̀lẹ̀ dáàbò kẹ́kọ̀ọ́ ti fún mi lábá náà kọ́ náà ní tó sún àwọn kàwá ìlú kan dé nìyẹn ẹ ẹni bá ń rin irú lànà báyìí náà irú wà irú ewu táwọn kọ̀wárì tí wọ́n kó sí olóòsì kó sí nítorí lẹ́yìn èèyàn máa ń láàfáà ni tí wọ́n ní àlàyé àyà àdìsí yìí gbogbo lẹ́ẹ̀kan ti tẹ́ nínú àkídàtọ̀ alùsùnà gbogbo ẹni tó báyìí kó ń ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí ìrọ̀tún mílẹ̀ kàbáhì ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́dà yìí ń bẹ́nu àwọn akíbáwò kàbáhì sálàbí ní akíbáwò kàbáhì ni tí ẹ bá ṣe wọ́n tí ẹ bá ti jẹ́ sí pé ẹ̀tọ́ ẹnìkan ó ṣe gúrúmù fẹ́nìkan ni tí ẹ bá ti sí òun wọ́n làbó ti ẹ̀jú òun náà àlìjẹ́nà rẹ̀ wọ́n iná rẹ̀ ó lè mọ́wọ̀ tí ẹ bá ti súnmọ̀ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè mọ́wọ̀ sọ́dọ̀ bá ní ẹ̀tọ́ ṣe gbáyé wọ̀ náà nígbà tó wá pààyàn nísìnyí àwọn ti túlùmù fún ó ti túlùmù fún yóò gbẹ̀tọ̀ rẹ̀ ẹnu kó jẹ́ gèfèrí wọn ò lè fún gèfèrí wọn ò lè gbé ẹ̀san òmìnir fún gèfèrí tó bá wu ọlọ́run tó bá wu ọlọ́run ìbẹ̀ lábẹ́ ayé àti iná lọ́ọ̀hà ẹ̀hẹ́n láyé sí àyìn ìṣòro kàbí ẹni bá tẹ̀bọ tó fi kú òun lọ́lọ́run ní forí jì tí ò bá túbá wàyẹ̀ gbèrò máa dúnà dáàlìkì àmọ́ lọ́wọ́ máa forí yẹ yóò máa forí gẹ tó bá fi ẹ̀sẹ̀ mí dúnà dárí tí ò tó ẹbọ lìmọ́ yàtà tó bá wù bẹ́ẹ̀ náà ló pa mọ́mí náà mọ́tò àmìdá tó bá wọ lọ́wọ́ bá wọlé sáré jẹ́ náà tí ò ti nira tó bá ní dé tó túmọ̀ pé yóò ti gbére nínú náà pépèpè ni so àwọn afáàmà pẹ̀lú ẹ̀ báyìí pé tí bí ẹ̀jẹ̀ òun ni bó ṣe lágbára tó ní ẹ̀jìnà ìtumọ̀ rẹ̀ nìyẹn kò tó fẹ́ni yóò níwà gánà o pẹ̀lú hadith wo man kana fi qalbihi mithqala dharratin min al-iman dákọ̀lá ti àlè. àní iman iman ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tóbi mo wá sọ fún anjo ní ìgbé ní mọ́nì kọ́lọ̀ fi gbígbà yà rẹ dédé òkúkú báyìí ni. iman yìí máa ń dínkù ní ti máa ń lékún kan dédé kú dédé dínkù yìí dédé kù ní mọ́níyàn ó lè padà lékún tí ó tó dédé àpáta tó bì nínú akínáta alùsùnà alimán yazid di tán à bí mọ́ bá a bá ṣe ń gbọ́ ọ̀tọ́lọ́ lẹ́nu tó àtàlẹ́ Muhammad bẹ́ẹ̀ náà ní mẹ́nu wọn ti nìyí yóò mọ̀ lékún bọ́ bá ti ń lékún lẹ́sìn ní mẹ́nu wọn mọ̀ develop bọ́ bá ti ń lékún lẹ́sìn ní mẹ́nu wọn mọ̀ tóbi sí ní dédé kúkú yóò padà wá tó òkúta àpáta tó bí wáyẹ́ǹkù àwọn olùsúná gbà pé ìmọ̀ọ́nì máa ń dínkù làwọn ti gbà pé al-amal a lè yọ iṣẹ́ pònú iman tẹ́ ẹ bá ti rí àwọn tí wọ́n yọ iṣẹ́ pònú iman ní tí wọ́n ní sára sí làwọn ẹ̀sà tí èsì wọn o àwọn ni wọ́n pè ní múrùjíà wọ́n kó sínú rìjà ẹni tẹ́ ẹ bá ti rí pé tí ń yọ iṣẹ́ kò nínú ìmọ̀ọ́nì ó sì rọrùn púpọ̀ kébẹ̀ ẹ̀rọ pẹ̀sìlú sàlàfíà ó sì kó sínú kọba yẹn a lè yọ ìmọ̀ọ́nì kúrò níbi nìyí a lè yọ sẹ́ kúrò nínú ìmọ̀ ìmọ̀ọ́nì bá wọn sọ yìí à ń dédé kíni ká ń dédé kùtù àbí a ní tó bá gbọ́n pàpà ń tẹ̀ láti ọlọ́wọ́ bá kí ni wọ́n ṣẹlẹ̀ sí ó lè padà wá tó àpáta tóbi ọ̀kadà bẹ́ẹ̀ náà alimẹ́ẹ̀ yẹn kù sí nígbà tó máa ń dínkù bìnnìmá àfìyà pẹ̀lú ẹsẹ̀ yóò máa yọ ó bá ti sẹ́ lọ dédé òkúkú ni yóò máa yọ yóò máa yọ ó bá ti sẹ́ lọ yóò máa yọ ó bá ti sẹ́ lọ bó tẹ́ bá ti tọ́ tẹ́ máa tó bá padà ń bí ẹsẹ̀ yóò tó wà tó wà bójú àtẹ́lẹ̀ yóò tó wà bójú àtẹ́lẹ̀ ọtútù bá tó pé tútù bá gan ìbáàdà ni èyí wá sẹ́ lọ́wọ́ fún ìmọ̀ nìyẹn wá yọ̀rọ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ kò wá dìde bí ọmọ náà gbó lọmọ ẹ kàn wọ́n wé ẹ̀sán ti lè fẹ̀ ẹ wọ káàmù tí yẹn ti lè fi ẹ̀sẹ̀ burúkú tí yẹn ti jẹ fáá tí mọ̀ nǹkan lọ́pọ̀ kù kù ó wá yọ ọ̀ fáá kò ju dèbí ọmọ náà gbó lọmọ kí ló jẹ́ dínkù jẹ̀mọ́ kẹ́sọ̀ bá tó gbé mọ̀ pípọ̀ ẹ̀sẹ̀ ni wọ́n ti lọ́mọ náà gbó kòkòrò ni ojú lásán lè rí bó ti kéré tó lànà tó bá ti kó yòrò tó ẹni yóò wà lùjẹ́ náà lọ ọ̀nà méjì ló lè wà lùjẹ́ náà ọ̀nà àkọ́kọ́ tọ́lọ̀ bá fi rọ́ṣmà rẹ̀ òun làwọn bá pè ní alifọ́dùlù kọ́lọ̀ fi dúdú àti ẹlò gbogbo ẹ tọ́lọ̀ bá fi fọ́dùlù rẹ̀ bá lọ lọ́jọ́ àlùkìyàmá ọlá rẹ̀ ní kò sẹ́ni tí ò lè lọ lọ́bọ̀ tó wù ú ọlá rẹ̀ náà ń lọ ọ̀gbọ́n ni ọ̀hún sọ lọ́bọ̀ tẹlifíṣàn ìyẹn gbé fún mi o wọn náà lọ́wọ́ ẹ̀yà sí àyè ẹ̀jẹ̀ gbé kó sí alẹ́ ìfẹ́ ìdíjà mọ́nu lé wọn náà wọn lé mú wọn sí àwọn ìyàwó rẹ̀ náà máa jánu náà ni ẹ pa kí ni fífà lùkẹ́ lẹ́pa ni ó ti rí àwọn kíní yẹn ẹ pa fáwọn eléyìí o ẹ má tàn wọn ó ti rẹ̀ ẹ́ nù ó náà tó ó ti ó ní sábìsì nìyí wọ́n bá sá fífi ẹ̀ ìṣàlá náà kí làwọn lọ. ẹ̀yìn sí ìṣọ́ra rẹ̀. tọ́lọ̀ bá fi ọlá tó fi báyàn lò ẹ máa lọ bàbá rẹ̀ lọ òṣèré tí ó sì lówó ẹ̀ka bò sí ó fó lọ́lá tó ní ni kò sẹ́ni tí èlọ́lá rẹ̀ nu lé rẹ̀ òun ló lọ́lá tó bá fi ọlá rẹ̀ bá wa lò àtàánú kò ní béèrè kò ní kò ní béèrè àwọn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ bó ti pọ̀ tó bó ti pọ̀ tó ẹni yẹn ò ní kò ní jí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀wọ̀n ó kọ́ lábá lónìí. ìtumọ̀ wàyẹ́ tí ó máa dún ọ̀dà àlíkà nù ní mẹ́yàṣá ọ̀rọ̀ mo forí yìí wọn èyí bí ọ́. àmọ́ tó fẹ́ fi ádùlù déédéé dọ́gbadọ́gba kó gbára lò ó léwu o níbi ẹ̀sẹ̀ kò rẹ́ tí ò léwu ikú ìyá wa alẹ́bí ìfọ̀sọ́lọ́ báyìí sọ̀rọ̀ àbí àti ìtàn ọ̀sán náà kò sẹ́ni tí wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tí wọ́n ní kó ẹyà mọ̀ wá wá ṣèṣirò tí ò ní bàbá kó kọ́mọ wá pínyàn kó yá máa ra ẹyà tí mo gbogbo yín lò pátá yìí ti dédé bá lò ìní ló ńlá kò sẹ́ni ó rúlà kò sí ẹnìkan tí ń yọ mi yẹn láyé àti fáwọn anábì ọlọ́run tí ò ní ẹsẹ̀ rẹ̀ sọ́dọ̀ àwọn sàbí àti Muhammad sallallahu alaihi wasallam asara wọn sọ̀hábà anábì ṣe bílálà fáwọn èèyàn wọn ṣe zìnà kìí ṣe yẹ̀wú ló ṣe bílálà aláwọ̀ tí wọ́n jalè kánàbí gbé ọwọ́ wọn kìí ṣe yẹ̀wú lànà bí gbé ọwọ́ rẹ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ni a sì ráwọn tí wọ́n ṣe dìná sálọ̀ ṣe kíni yìí tó ṣe lálà àfọ́nà sílẹ̀ ló kó pa àwọn wo ni jama àwọn mùsùlùmí lọ́dún pàdé nẹ́bí kí ló tọ̀ wọ́n ẹ́ sahaba sahaba ni wọ́n tó sọ́wọ́n máa bẹ́ẹ̀ fi pé mo fẹ́ ṣe adlu kò sí ẹni tí ò ní jẹyà ìtumọ̀ á ní pé ọ̀ọ́gẹ̀dẹ̀ gbé ya ẹ̀sẹ̀ tó ṣẹ̀ ìdíje wá ní pé ọ̀ ní jẹ jù lọ ọ̀ lè ti gbé inú náà tóbi ọ̀kó sí kúfùrù ọ̀ lè ti gbé inú náà tó bá jẹ tán yóò àmúyẹ̀ jáde náà àgbàlagbà fi ń ṣàdúrà ọlọ́mọdé àwọ̀ náà kátó wà lìjẹ́ náà ẹni tó wọ náà kó tó wà lìjẹ́ náà òun ni tọ́lọ̀ fi dédé bá lò nígbà nínú àkídájọ́ hàlù sínú ọ̀pọ̀lọpọ̀ jàmá gbogbo tábà ti gbọ́ pé lágbájá sábà ń gbòòfẹ́ nìyí yóò wọ náà gẹ́gẹ́ bí mi fi wọ́n tà ló fà á sábà rí ẹnìkan tó ṣe nǹkan kan nǹkan lọ́dún ẹ̀ máa ṣe pé wọ̀ náà àbá ànábì sọ ẹ gbọ́dọ̀ pé lọ́mọ náà dàrẹ́ ti báyìí tòun bó ti jẹ́ pé tó ṣe òní iṣẹ́ ọmọ náà ni. ànábì nìkan ló lè fọwọ́ fọyà bẹ́ẹ̀ báni bá ti fọwọ́ fọyà bẹ́ẹ̀ nǹkan ṣe yàn o báni bá ní ah, ọmọ náà ni wọ̀ yìí yóò wọ̀ ọ́n nígbà pọ́n náà bá sọ̀rọ̀ ni. ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní gbogbo ẹni tó kò tó rẹ̀ lọ́kùnrin tó bá wọ̀ tó bá fi lè kọjá kókó sẹ́ẹ̀ fi náà àwọn ará ẹ̀sìn tó ti jẹ gbálẹ̀ iṣẹ́ kí ló fún ẹ́ iṣẹ́ ọmọ náà ni wàlhàdí ìsọ̀hí káwọn ẹni wọ́n ni bẹ́ẹ̀ fẹ́ ọmọ náà ni wọ̀nyí kí ló dé kí mo fẹ́ káwọn olùkòtò rẹ ni àgbọ̀ síbẹ̀ o òun là nẹ́bí ni ẹ má fi gẹ́rẹ́ wẹ́wò ẹni ló padà dọ́mọ náà àdídì wa muslim ẹni yẹn ló padà dọ́mọ náà pé kó bá rí ẹni tí kòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ ìwọ́tọ́jú ó sún náà kó wá ní ọmọ náà ni ọ́ kí ló dé àtúbọ̀tò tó wọ́n ní lọ́wọ́ fẹ́ bá tòkè bá wọ́n náà ó lè wọ́n náà àwọn nǹkan yìí làwọn èèyàn gbọ́ yé ìkànnà àfà ní tóbi ló ṣe prógrámù yẹn wọ́n béèrè pé tí ẹni tí sòkòtò rẹ̀ tó bá kọjá kókó tẹ̀ sọmọ náà ni ṣé wọ́n náà ṣé lákùnrin yẹn ó yàtọ̀ àbí yàtọ̀ <laughs> wọ́n ní sọmọ náà ni àfàdà kí sọmọ náà ó lè àwọn àní ó lè mọ́ wọ́n náà tẹ́bárẹ́ àwọn yẹn ti gbé káàkiri àfáìtì wa wọ́ọ̀sì gan ó ti wá wọ́ọ̀sì ó tún náà níwájú tó bá kó tó bá kó yá gbóṣe kò sí bẹ́ẹ̀ nìyí kò ní wọ́n náà kò sọ bẹ́ẹ̀ o ó sì máa ti wí fọ́ọ̀mù lè sọ́ọ̀lẹ̀ mọ́tò láti bá wọn iṣẹ́ ń sọ ni pé kẹ́ẹ̀rẹ́ ni tí kòkòtò rẹ̀ wọ́n báyìí ọmọ náà nìwọ̀n rẹ̀ ẹni bá wọ̀ ẹni tí kòkòtò rẹ̀ ń tó wọ tó wọ akọ́kọ́ tẹ̀ ẹni bá wọ̀ ìwọ tọ́wọ́ tọ́wọ́ ṣe sún náà títí ẹ̀ tí ń kọ́ ní gbọ́dọ̀ ọlẹ́wọ́n náà tọ́lọ́wọ́ bá fi bọ́ọ̀lù rẹ̀ bọ́ọ̀lù tó bá fi dédé bọ́ọ̀lù wọ̀n wáyì ọlọ́run ọ̀pọ̀lọ̀ Nvidia tí ń ṣe bídíà tù gẹ́rù fásitìrà ọlọ́run lè fi ọlá ó lè túbà lò. àgbẹ̀ ìṣẹ́ ìṣẹ́ máa ń ṣe súnà ọlọ́run wọ́n jẹ̀bú tiwa fọ́nà láti bọ́ọ̀lù bá lóní àkádébẹ̀ ni gbogbo aláṣẹ súnà a máa dáràn a máa dáràn lọ kílódé àlùfáà nìyí ọlọ́run fọ́jú bára jùlọ wò gbogbo ọgbọ́tọ̀ ẹ̀rọ náà ni wá fa áàrùn nínú ayòrè wo pé ní ọlọ́run o nǹkan ọmọ nìkan wò ẹni tí ń ṣe bídíà tí bídíà rẹ̀ kó ti kú fún ọlọ́run lè fọ́jú bá lò ní àìwọ̀ yìí ọ̀dà ọ̀ní wọn náà ní ìsìnkú ìyà jọ lórí tọ́sí pàdéjẹ́nà lọ ìwọ tọ́sí wọn gbìyànjú fún náà ọlọ́run lè fi dédé bọ́ọ̀lù àlàyé táwọn afáàfin náà máa ń tẹnu ní alùsùn náà òfin máa ń ní pé sáà ti dìbò náà kó wáyà crime àkówáyà criminal fẹ́ẹ̀tà àwọn ọkọ̀ ọwọ́ ti gbọ́n bẹ́ẹ̀ ṣe ni ẹ̀yin ọmọ tó fi kóno yá nọ́mọ̀ yìí ah wọ́n lẹ́nìkan ànábì ló gbé tán wá tí ẹnìkan fi ẹnìkejì ẹ̀kọ́ mọ́ná pé ọlọ́run ní forí jìn ọ́ ní máa ń dun ọlọ́run ni ọlọ́run ní forí jìn wọ̀ yìí kọ́ wíwà kọ́ wíwà fún yàn ní máa ń dun ọlọ́run gan. ọkọ rẹ̀ lẹ́bi náà kí ni kí á ní gọ̀fún àwọn ọmọ jẹ ibi sọlá náà nì èmi ó kọ́ mi lọ lọ sàkó bá ọ̀dà ọlọ́run ní fún tọ́ ṣeun eléyìí ó ti dọ̀mọ̀ àdìjẹ́ náà mo fẹ́ ní gbogbo ẹ̀fẹ́ mo fi fi ìwọ yìí wọ́n sì jì ẹ̀sọ̀ tó ti sọ̀rọ̀ mọ́tá sáláwá mọ́tá nu wa kò sẹ́ni tó mọ́tá nu wa o tí kò délé yìí làwọn afáwọn fi ń bẹ̀rù àwọn alùpùpù náà gidi ni o wọ́n fi ń bẹ̀rù wọn ò fọkàn báyìí lẹ́yìn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni kọ́ọ̀fù wa rọjà àwọn àfà tó mọ̀ tó mùsùlùmí dáadáa ní ọ́ tó fi mà wọ́n ní tó bá ti ń bẹ láàrin méjì bẹ́ẹ̀ náà ni kọ́ọ̀f wà rọ̀jà ẹ̀ ẹ̀rú ọ̀rọ̀ rẹ̀ gbalẹ̀ ẹ̀rú wa ń bọ̀ tó ń bó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó mọ̀ bá rẹ̀ kọ́dà kó jẹ́ ọ̀nà pìtẹ̀ eh, ọlọ́run alára nípa ìfún kankanú ọlọ́run ẹ̀rú máa bà ọ́ lórí bọ́ọ̀ ti ń tẹ̀ láti ọlọ́run ọba tó gbogbo ọ̀nà gbogbo agbára tó ní lọ́fíń jìnà sẹ́sẹ̀ gbogbo agbára tó ní bọ́sẹ̀ lágbára tó lọ́fíń tẹ̀ láti ọlọ́run ọba tó ti bẹ́ẹ̀ ọmọ ẹrú ọmọ wà láàrin méjì pé èyí tí èyí tí ìbá forí yìí kọ́ èyí tí ìbá gbà ń kọ́ ó lè má gbà ó lè má gbà. Ìbọn gbé pé Mùsùlùmí Èsù náà kò ní fojú kéré dáadáa kẹ pé eléyìí ní ìmọ̀tẹ̀ eléyìí ní ìmọ̀tẹ̀ àti eléyìí kò ní wo ìbéèrè ní báwọn gbà tẹ̀gbọ́n wa ìbéèrè ní báwọn gbà sí ìbèjì ẹ̀fá ìbéèrè ní ìdílé tó ń tẹ̀sán tó mọ́lẹ̀ ìbéèrè ní ìdílé tó ń tẹ̀sán tó mọ́lẹ̀ yóò máa ká mọ́lọ̀ lọ́wọ́ látàkìrọ́nà mínú màrúfí ṣèkàn ẹ jẹ́ fún wa ní àwọn ẹ̀rí ẹ jẹ́ fún wa láwọn àpẹẹrẹ méjì àbí mẹ́ta ẹ wo albagi albagi ayélujára ìlú ìṣẹ̀lẹ̀ àwọn tó ń pè bẹ́ẹ̀ àwọn agbélépawó ẹ wọ́n fẹ́ lọ́wọ́ nàbì sílẹ̀ tó wọn àtẹwó ẹ màá àtẹwó bá ọkọ̀ yìí ti yé wọn náà àwọn tí wọ́n lọ dúró wọ́n ti lọ kan nìkan ní àfihàn bá ń lọ sọ́ọ̀bù ní ilé ìmúra lọ́wọ́ báyìí ni tọ́ alọ́ ọlọ́jà ta olóòtú ọlọ́jà kò ta nítorí alọ́ jòkó síbi kan tiẹ̀ òun àmọ́ aláwọ̀ kó pé káwọn lé fún ọjà mẹ́ o bí ẹ bá lọ sọ́nà ọ̀nà gọ́mẹ́ntà sí lèdè orí agbó mẹ́sàn-án fún wọn ní ọkì ni pé káwọn lé fún ọjà pẹ́ẹ́sì àbáyé tẹ́sán àyè wáyà yín o. ṣé mo ní ọlọ́wà dínkù ni mo ní sọ́wọ́ àmọ́ wọ́n lè ya wèrè kẹ́lú pápá ni ọ̀kan sọ́lọ́mà sí ọ àwọn àpì ọ irú ọlọ́bẹ̀ táwọn ya nígbà tó pápá ti gbé kò yẹ́ lómi mọ́ tí wọ́n jòkó ní káwọ́ sàlẹ́yà yìí kẹ́tù padà wá wó lẹ́sẹ̀ títì àwọn afẹ́wọ́ amọ́nọ́pẹ̀ bẹ́ẹ̀ ni àwọn obìnrin tí wọ́n mọ̀ sanwó fún wọ́n bẹ̀rẹ̀ bọ̀ ọ̀rọ̀ bìtì lọ́lọ́bẹ̀ o tọ́lọ́ bẹ́ẹ̀ mọ̀ wọ́n pé ẹ wá bá mi pàṣẹ pọ̀ ẹ mú wa títà wọn fi lọ wọ́n fi dìnnà jẹun kí ló náà yà sọ bẹ̀rẹ̀ ní àdámọ́ street ẹ ṣe bá ti sè kí ló náà yà sọ bẹ̀rẹ̀ ní òbó ròdù àti ìbùkọ́kọ́lá ròdù jẹ́ àdámọ́ street ló sọ bẹ̀rẹ̀ torí pé gbogbo tẹ́ jẹ́ àdámọ́ kọ̀ọ̀kan báyìí tí o bá rí ẹni báwọn náà ẹ náà sọ ọmọ òun yìí ló mọ tó ń ti kòtò ń ṣàtẹwọ́ ń jẹlẹ́dọ̀ ń tó ń jajá àmọ́ ó máa jẹ́ sí ifá olùmọ̀ jẹ́ Zainab ó tún kọ́kọ́ fi hùn rẹ̀ sí é ó tún kọ́kọ́ fi rẹ̀ sí o tí ìbá rí ẹni bẹ́ẹ̀ ẹ ẹ kí náà fi ọkọ̀ àwọn ọmọ náà rè àwọn ọmọ yàrá búkà rè àwọn ọmọ bẹ́ẹ̀ kó náà rè náà rẹ̀ àti ẹ kí náà rí fún wọn wọn láyé dáwé fún wọn lọ ìdáhùn ẹ ẹ àwọn ilé ìdè àwọn tó kó náà jẹ́ àdámọ́ rè kí ẹ bá dùn ọ bẹ́ẹ̀ kí ẹ má dán ọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ o má dán ọ bẹ́ẹ̀ irú arábìnrin yìí iṣẹ́ tí ń ṣe nu ẹgbẹ́ fẹ́ sọ̀rọ̀ fún àdéhùn lówì. wọ́n fò pé ẹni yẹn àkídà ló bàjẹ́ ni iṣẹ́ tá a fọ́ káwọn eléyìí ń ṣe yìí kò bá àkídà jẹ́ o. bá a ṣe rẹ́ni tí olóhùn ṣe sún náà tó ní máa ń yọ obìnrin ò báyìí gbọ́dọ̀ ṣe ó ní o ó lè má lọ ẹ̀mí wọn àmọ́ lè má sá pátápátá tí ó tí ó mú ho yìí tí ó mú fòkè láyé fi pé wíìrì bá lọ́mọ náà tí ẹ̀ máa rí inú wọn orí jẹ́ tí ń sìn ẹ̀rọ pé lọ́mọ náà ó ṣe é ṣe kó láwọn dáadáa tó wájú ọlọ́ dáadáa òun ni ìwọ tó wájú oṣù náà wọn ló fojú kiri rẹ̀ láàrin mi àti ẹ tabarajá ti ń jẹ kíní kan tàbí kàlẹ́ báwọn ẹ kúrò ń jẹ nǹkan lẹ́lẹ́ ni ẹ fún lẹ́lọ́kù ń jẹ fún lẹ́lẹ́ ẹ fún lẹ́kí ń jẹ o láàrin mi àti ẹ kọ́rájà sí wọn máa la ẹ̀gbọ́n mẹ́wọ̀n ọ wọ́n ti dákẹ́ kí ni wọ́n yà yín ó wá ju lóko wọ́n ní arábìnrin yìí ló jáde síta níjọ́ kan ó wá rí ajá ń fòrí bí kànga lọ́kọ̀ ajá kànga kò rí ìkẹ́kọ̀ọ́ wájú rẹ̀ kó ń gbé nílé kò rí nǹkan lẹ́yìn rẹ̀ àbúfẹ́ mọ́mi ni kí ẹni tẹ́lẹ̀ tẹ́dà ọlọ́run àpòsílẹ̀ dóyìn pa o. ìdí ń gbẹ́sìn wa ìwà dáadáa ni gbogbo tó o bá ti ń ṣe lọ́wọ́ tí òfin àrà ti ọlá òfin ọlọ́gbọ́n àfihàn àwọn òbí ọ̀dọ́ àrà ti ọlá òfin ọlọ́gbọ́n òbí àwọn ti ọlá òfin ọlọ́gbọ́n ẹ wò ẹ wò fún ìfọ́nìtì ajá gbẹgbẹ bí àjọbí ṣe ju yorùbá bọ́ ṣe ju ajá fún wa ẹsẹ̀ lè lẹ́ lọ́kọ̀ ní wọn ní bí ẹ bá ń sin ọ bá ń sin ajá láyé ti torí kankan ẹ̀rọ mẹ́ta ikú wọn yọnu tẹ́ẹ̀rẹ́ lójoojúmọ́ kìí sọdọọdún ní iṣẹ́ ládá tó máa gbèsè lóṣù wọ̀n tó wọ́n ló tókè sójú ọ̀sìn àjà everyday iṣẹ́ dáadáa sábẹ̀ ìṣẹ́ lójúmọ́ lọ́rọ̀ ti kó lọ́rọ̀ tó yẹ ìwé ọmọ títà lọ́rọ̀ kẹrẹ́wájú ọlọ́rọ̀ ọwọ́ náà mọ̀ wá yọ kiri tọ́kọ́ ti jẹ́ jẹ̀bẹ̀ púpọ̀ jẹ́ tó gba lóòrùn ni tí ò sọ́tọ́ bọ́ọ̀rọ̀ bọ́ọ̀rẹ́ ti jẹ́ nù tó fi ìyẹn lè ọlọ́ àwọn nǹkan tó lè fi sọ ọ̀pá jẹ́ ó lè ní ó tó kí ọ̀nà ẹ̀kú mọ̀lẹ̀kú mọ́ wọ́n lè gbọ́ ọ̀kọ́ ọ̀rà bẹ́ẹ̀ kọ́ ọ̀rà ó méjì yàrá lọ́nà tí mo fẹ́ ra já èyí gbọ́ ọ̀tá ọ̀sì gbọ́ ọ̀sì ọ̀gbọ̀ tọ́jú rẹ̀ wọ́n máa tọ́jú rẹ̀ pé sísà tọ́jú rẹ̀ wọ́n máa yọ ọ́rẹ́ wọ́n máa yọ ní gbogbo ojoojúmọ́ iṣẹ́ dáadáa ojú ọmọ rẹ̀ rẹ̀ ó rò pé ìlú wákàtí náà rẹ̀ ti kọ́ sófò náà torí ó dá ológun ìwé wákàtí náà ti ní àjẹ́ sí kò lè tókè sóbi o máa ti gbára dáa yìí náà ìfẹ́ tí ìdáhùn sọ ajá ó tó kéèyàn lẹ́kọ̀ọ́ mọ́ ó tó kéèyàn máa ń gbégbá ebi ń ta di sànù rẹ̀ arábìnrin wa jáde torí bí ẹ̀jà ọlọ́run ó sì sọ bá sínú kànga fún un ó sì fàyà yìí kànga sọ̀rọ̀ náà wùdà ọlọ́run sì fojú sí ọlọ́run fojú fo iṣẹ́ tá a mọ́mọ́ iṣẹ́ burúkú tá a mọ́mọ́ àkídàtọ̀ àlùsùn náà nù àfijọ́ tó hálùsùn náà ẹni tí ò bá ti tètè tètè rí tó bá kú bẹ́ẹ̀ tí ò kú lérí kúfúrú tí ò kú lérí síríkù ọlọ́run lè mọ tí ò àbí ní akíbar ọlọ́run lè mọ sí àjẹ́ o ó lè mọ sọ́sọ́ nínú náà o. لا تحقرن من المعروف ẹ wá wo nǹkan nìkan. fọ́nrán àtàntẹ̀ láti ọlọ́run sọ̀rọ̀ tuntun náà ọlọ́run lọ sórí ìfọ̀ kékeré báyìí bẹ́ẹ̀ yóò lọ́ka ọgbẹ́ kékeré rẹ̀ yéé ó wà lọ́kì o ordinary ajá wọ́n wọ́n bẹ́ẹ̀. ìkan tí wọ́n náà ní kàtún kékeré ọlọ́sọ̀rọ̀ wọ́n náà kọjọ́ súnà àbí tàbí bí bẹ́ẹ̀ àpẹẹrẹ bíi ìlú mo ní fún wa. àní sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ̀nà tó bá ti gbé àlùfí àmà wọn lára bẹ́ẹ̀ kan dákọ̀ láti ìmọ̀ àtún náà ní ṣe rọ́tín yà wọ́n ní arábìnrin kan kìí sẹ́nìkan tó ẹ tó bá jọ ni o wọ́n lárábìnrin yìí yóò wọnú ọlọ́run láti kìí àmà kí ló sọ́dọ̀ mọ́ná kìí ṣe tó pé ń ṣe dìnnà kìí ṣe tó pé kò kírun kìí wọn ò fẹ̀sùn olè jíjà kan wọn ò fẹ̀sùn apààyàn kan kí ló sọ́dọ̀ mọ́ná torí olóńgbò tẹ́fọ̀ náà ló ní kò jí dé tẹ̀yẹ́ àfún wa láǹfààní ká máa sin ológbò ológbò yìí ni wọ́n ń sìn àmúdè mọ́lẹ̀ wá fún ológbò yìí kò fún ní àníbìrì kò tú kalẹ̀ àníbìrì kọ́dà kò tú kalẹ̀ kó lọ́mọ ẹ̀jẹ̀ kókó ń ta ṣé ìfọ̀sọ́ mọ́tà níbi ìsọ́sá ẹ̀rọ kò sọ́ra wọ́n sì máa ń jẹ kókó bọ̀tẹ́ ni bá pa á tí ò bá rí tó jẹ aláàfin tẹ́ran tó ẹnìkan àti parí lálọ́ làbàlù ẹ̀ bá mú ẹ̀rọ kò tí lálọ́ wọn jẹ́ lọ́nu bí kéèyàn náà lọ́dún tó ti jẹ́ kíní kù ọdún bí kó ní kíní kan bí ebi bá pa èèyàn gẹ́gẹ́ fún ara rẹ̀ ara wọn tẹ́bi pa wọ́n tó ti mú bọ̀ ara wọn lẹ́yìn bí bá pa èèyàn nìkan iṣẹ́ yẹn jẹ́ ọ̀dà jẹ́ o yé ọ̀gbọ́n yàtọ̀ ní ìrònú náà ṣẹ̀rí àná ti fún wa láǹfààní rẹ̀ bí bá pààyàn ọwọ́ àrí ẹ̀rẹ́ lẹ́dẹ̀ẹ́ òun ni wọ́n ti ẹmu tuntun rèé ọwọ́ ajẹ́ ọmọ àwọn ọmọ ẹwà ẹwà omi ọ̀rí ẹwà fún mi ọwọ́ ajẹ́ ẹlẹ́wọ̀n adágún ọmọ oníbi omi ẹwà fún mi ẹwà wa ọwọ́ bẹ̀rẹ̀ ní àdàdà kẹrẹ àfún wa ní ọ̀dà rẹ̀ tàbí bí wọ́n kọ́ wa tú ọlọ́gbò yìí kalẹ̀ tó tú náà kó ló kókó jáda wọ́n lọ ti sọ sáyẹ̀ tó wà fi kú àníbi ni wọn ò ní òkè ń kírun òun ló fi jẹ́ pé ẹ̀sìn wa mọ́ ìsọ́lẹ̀ kan tẹ́ ìdáyẹn ti pọ̀ ní ẹ̀rọ tó wá mọ́ tó wá fi di dèèyàn tó kú kọ́ tó dèèyàn mọ́lẹ̀ ó sì kú òfin oúnjẹ ayé tí oúnjẹ jẹ́ yẹn yá o ẹ gbé bọ́lá tilẹ̀ fi àwọn ìyàwó yín ọlọ́run lẹ́ni tí wọ́n bláàlà àmọ́ mọ́ fi oúnjẹ mọ́ fi oúnjẹ bọ́lá bá fún aláǹfààní ẹ̀ kàtá ọkùnrin yóò ní kan tẹ́lẹ̀ tí wàá fara rẹ̀ fún ànábì wọ́n ti ní ẹ̀bá ṣẹ̀wá káwọn fún oúnjẹ tí wàá máa wá bèbè fẹ́ torí kò tó ìlú tẹ́tẹ́ torí kò fẹ́ bọ́ àwọn ẹ̀rẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà pé àyè mọ̀ lọ́wọ́ sẹ́ẹ̀bù tí wàá tó lọ́wọ́ lẹ́yìn mọ́ tí wàá ṣe jẹ̀mọ́ lọ́wọ́ kí ni fọ́ lóúnjẹ kí ló dé àlẹ́bí ni bá a bá ti ṣẹ̀wá káwọn fún oúnjẹ bí ẹnìkan sọ ń ní gbogbo sọ́mọ̀ náà nígbà pé nínú súnà ló wà kéèyàn nóge nínú súnà nẹ́gì ni ah, ẹ̀yin ìṣẹ́ agbára pa àtà ni àtọ̀ ọwọ́ onísúnà ni anẹ́bí anẹ́bí wọn rìn anẹ́bí wọn tó gbọ́dọ̀ anẹ́bí ló gbé ọdún méje ọjọ́ ọdún méje ló ìgbà ó lọ sọ ọdún dákọ lọ́wọ́ ọdún ni ọmọ ìkẹ́ ọmọ ìkẹ́ ń jẹ́ èyí ló ń fẹ́ àwọn ọmọ ìbò lè máa sàn lé ẹ̀kọ́ ọmọ ìbò ni ó sì máa sàn lé kò sí ní jẹ́ bẹ́ẹ̀ mo sọ pé bí alẹ́ ti kẹ́ ìwọ máa kẹ́ wà láàrẹ̀ alẹ́ ti nà sọ kíkọ̀ kan wọ̀ mẹ́kẹ́ tó máa wù ànábì ìran òun sẹ́rí ó sì ránṣẹ́ ó wá dé dáàmú kékeré sí ń ṣe é kí ọkọ̀ kan rí tó bá gbá wọ́n kó sì mọ̀ sí ẹgbẹ́ àbíkó máa wò náà wọ́n á retí ẹ̀ retí ẹ̀ retí ẹ̀ lákòóso náà ìbò náà nù ọmọ èké ò lè mọ̀ wú ọmọ èké ànábi wa retí ẹ̀ wá fá kò mọ ọmọ yìí ń kọ́ sọ̀rọ̀ tí yẹn ti retí yẹn tí ò rí wá lépa ẹ̀ lọ kó ara bẹ̀ títí ń ṣe láàrin mi àti ẹ̀ká níwọ̀n níbo lọ́sẹ̀. sọ̀rọ̀ àdúgbò ẹ̀ bá ti rí ọ tó wà sí rí ọ. ló wá dúró lẹ́yìn rẹ̀ báyìí wá gbámú ah kò dára kò dára ó sọ fọ́ yìí sì ni àjọ ànábì ọlọ́ àwọn kan tara wa ni gbogbo kan fẹ́rẹ́ àjọ ànábì Muhammad nàbí rahma nàbí rahma yóò ká ẹgbẹ́ mọ̀ dáná tó bá yẹ bá sọ wọn kan sílẹ̀ àwọn ìfilẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ni aláì wọn náà nílé wọn lọ níbi wa anẹ́bí wa gbólẹ́yìn wọn wọn fi wá pé ẹnìkan bẹ̀rẹ̀ yìí wọn lọ níbi wa dé àyà wa kà á ó ní fàfàfà náà rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àlejò wa smile ó rẹ́rìn-ín ẹ̀rín dùnú ó lára wọn fi abalẹ̀ bí wọ́n bí èdè àti bá rẹ́rìn bẹ́rẹ̀ ó ní ìtumọ̀ sọ́mọ́ wọn ó kàn rẹ́rìn ni anet ìgbà lọ́dún náà ó ní ànẹ́bí ò gbé wọn sókè yìí bó ti nínú pé kéèyàn ti dẹ́rù bàyàn ó ní àṣà dábàá tàbí mẹ́lọ́dà náà bí dábàá ẹ̀sìn lásán àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́ran kánẹ́bí ń sìn kánẹ́bí wa súwọ́ sókè pé mo tẹ̀lé lù kágbó alẹ́ ìrìnàmì lábẹ́ rẹ̀ wọ́n dé sún náà torí wọ́n ní sún náà kí ẹ̀ ń lóbe ó ní kí èyàn lè ní sùúrù fọ́pẹ̀ fún wa láwọn ọ́pṣàn yìí ti di pé ìyàwó yín bá wà tí ò dáa tẹ́ kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún ẹ̀sìn wà sí fún wa ẹ̀sìn fún náà ẹ̀sìn wà fún àwọn afáàmọ́ òun ẹ̀rọ mọ́wọ́ ti ń gbọ́wọ́ àti pé mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ mọ́fàrùnmọ̀ ọ̀nà àǹfààní ni ó ti yí ọ àmọ́ ọlọ́mọ ìṣàlá ìṣàlá ìṣàlá wọ́n sì ń ṣe wáàsí fún ọ kábà náà wọ pé eléyìí lórí àjọ ìfà ìjọ tó ń ṣe wáàsí mọ́tò tuntun mọ́lẹ̀ ọ̀n gbọ́ for many years wọ́n ní wàá ìbò hàn náà ọwọ́ play tí ó ṣe ọ̀dọ̀kọ̀ sára máa gbọ́ o wọ́n gbà gbọ́ ọ̀nà ọ̀gbọ̀ yìí kí lọ́gbọ́ yé mẹ́rin náà torí ẹgbàá aláìfà wá àti àwọn afáàní ọmọ tí wà sí yẹn lọ ni kọ́dà wọ́n náà fa ẹgbẹ́ rẹ̀ gbìyànjú tí wà sí fún bí abí seventy years ẹ̀dá fún wọn náà bí àtúntò mi fẹ́ẹ́ fẹ́ẹ́ ẹ̀dá fún àkùnmọ́. kọ́ba aṣọ wà sí fún sọ kìlọ̀ fún sí ọ pé kò yí padà kí ọlọ́run sọ wàá jẹ́ hóun náà fi mọ́tò àjẹ́ take doku ha wá àti òfẹ́ ràn ìyàjẹ́ díẹ̀ ìyàwó mọ́sùnmáà ìmọ̀ ọdún obìnrin mọ́sùnmá ọ̀lẹ́sìnlẹ́yìn náà nígbà tá a ti bọ̀ sọ̀rọ̀ ẹnu tó gbọ́ mọ́sùnmá àmọ́ ọlọ́kùnrin sàmì ìwáyà yóò rẹ̀ ìlú tá a ń lò ìlú burúkú ni o ìlú òfò ìlú yìí kọ́ bá dábàá rẹ̀ pé obìnrin pé kọ̀ ní ti àjọ àtiwá ti fọkùn rán ní ti dùkú lẹ̀ yóò kàn yín mú lọ lérí ní ìdèdè rìn ní ọ́ sọ fún àmì lọ́wọ́ ọlọ́sẹ̀ tẹ́lẹ̀ ni ìwọ ìwọ àdàdà yìí àkálẹ̀ lẹ́yìn òde tó á dábàá ọ̀ oníkéjì àwọn ọmọ èsù tá a kọjá yé lónìí pé pé ó ti wà náà ó ti wà náà pé kí náà wí aláàánú mi ọkọ̀ òkun àwọn òbí ní èbúrú pé ẹnìmọ́ lálẹ́ ọ̀lálẹ́ ṣùgbọ́dùsá ṣùgbọ́dùsá fún òbí nífẹ̀ẹ́ àwọn aláwàfá tó ẹ̀mẹ́tẹ̀mẹ́ ó ń dìkọ̀ bùwà ẹni tó ṣe àwọn náà àmọ́ àníkà páyà ọlọ́run wàá jírò hún ná ní mọ̀tọ́ ọ̀dọ̀ anẹ́bí ni anẹ́bí wa tó fi àwọn adé kọ́lẹ́ lómi ti yà àkúyà tó máa ti àyà tú anẹ́bí ni wàhálà sáhàjọ́ ìlà tìlìbẹ̀yìn gbogbo olùkọ́ bá yẹn ìyàwó rẹ wọ́n ju ojúlé lọ fún abá déta àwọn olùkọ́ àbá wàá jírò ná wọ́n ní ayẹyẹ ló dì ah, wọ́n ní pé ní mọ̀tọ́ ọ̀dọ̀ ibi náà ni má jáde fún ní pápátá yàrá kan lẹ́ ń lò kó fi ní bẹ́ẹ̀dì tó lẹ́lẹ̀ ní wọn bá lọ ní kọtífà lọ kọtí tuntun rúmù kó wọn tún bẹ́ẹ̀dì níta sọ fún ọ̀nà bọ́bá lé bọ́bá ìpele yìí wọ̀n náà lọ́nà sọ wàá bèrè bò fún ọ̀nà nítorí sọ lójú náà nù olùsùn náà ní kéèyàn dùn yìí ọlọ́ọ̀ ní ẹ̀dùn wọn wàá bèrè bò fún ọ̀nà èyí tó wá rí múnú olùsùn náà ní táwọn ìyàwó ànábì òkè ànábì ìbéèyàn ni wọn dáadáa ó sọ̀rọ̀ bí lẹ́jọ́ pé ikọ̀ ẹ̀ lọ́wọ́ ọlọ́run kìlọ̀ fún wọn ọlọ́run wàláì ọlọ́run bá wọn sọ̀rọ̀ sọ́tù sọ́tù lẹ́mọ́dá sọ́tù lọ́dọ̀ sọ̀láàtù kọ̀ sọ́tù sàárì ó ní àṣà àṣà àwọn bùhùn ẹ̀yìn kọ́lá fọ̀kùn náà. sábà bá ẹ bá fi lè ṣàfẹ́jù àlọ́ máa kọ́ ẹ̀ lọ́wọ́ àwọn yàrá nẹ́bí nù tọ́lọ́ fi lè sọ̀rọ̀ pé ó ti fẹ́ sọ̀rọ̀ náà fi ẹ bá sàfẹ́jù àlejò kọ̀ ẹ́ náà bó bá wà kọ̀ ẹ́ náà kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ̀ lọ́nà ẹ̀ náà. àwọn afúláwọn obìnrin mi ti wọ́n da ìbá sàyìn lọ́dà àti gẹ́gẹ́ bá nàbí tẹ̀tẹ̀lẹ̀ àwọn obìnrin tó dáadáa ó wà ní mọ́mìnà tó jẹ́ mọ́mìnì ọ̀nì sáà ọlọ́wọ́ aróyìn àwọn ìròyìn tó dáa tó fi máa ń jọ wọ́n aróyìn wọ́n ń bẹ láyé yìí fún ànábì náà òun náà fara bí àwọn ìyàwó àwọn ìyàwó náà sí àwọn ìyàwó náà rí wéé ṣe màláìkà ànábì wọ́n ní ànábì òṣùwọ́ tó ti lù wọ́n rí Aisha ọmọ abáfi ti dínkù ni ọdún mẹ́sàn-án ló wà tánàbí efẹ́ ìtànàbí ìtànàbí ànábì bí náà náà kíláà tó wí ẹgbẹ́ bá rèé bí mẹ́gbọ́n ànábì ó bì Aisha yìí wọ́n lọ́wọ́ tánàbí wọn á ní gbólóhùn àfọ̀ ànábì àti má bínú fún lára tánà bá parí ìyàwó oníkàrùn fún bàbá àwọn bàbá àwọn obìnrin máa ń fún ọkọ rẹ̀ pé tánà bá parí àgbẹ̀ bá mi bá da táwọn bàbá rẹ̀ abúlé gbogbo bá dájọ́ tẹ̀sán wá fún kí àwọn bá tó bẹ́ẹ̀ fún wọn wọn náà báyàwó dẹ́ta rẹ̀ wò wàá lù sún náà ẹlẹ́yà mọ́ bínú tánà bá parí ìyàwó yìí àbúrò náà lọ ọ̀dọ̀ àbúrò rẹ̀ tánà àbúrò rẹ̀ ó yà èmi àti ìyàwó mi ń yá ó bá parí ẹ̀ àníbi wa rojọ́ wọn láì sàlùkọ́ rojọ́ ó ro tiẹ̀ àníbi wa rojọ́ ìrọ̀ ni ẹ́ ìrọ̀ ló pàbó obìnrin obìnrin ó máa ní abá fi yọ̀ bùnà náà ìkẹ́sì ọ́ ni àníbi wa rojọ́ ìyàwó wa ní kiri máa ní ìyàwó rẹ̀ ní anẹ́bí ah, ni àìwá ẹ̀fàfà ìtẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjà lá ní ẹ parí àníwá lúyàn káríwọ̀ ni mọ́wàá lè gbálẹ̀ ó jẹ́ ẹgbẹ́ gbàmí jìnà ó lè dúró méjì náà ẹ lọ mọ ó lè jẹ́ méjì náà ẹ ò lọ lóṣù àwọn ọ̀dàdà ẹ̀dá bá ọ ọ bá ọjọ́ méjì sí méjì pàápàá ẹ lọ́kẹ̀sílẹ̀ lọ́kẹ̀sílẹ̀ anẹ́bí ni ẹ máa ń nà á ní ẹwà lúyàn yíyan ìkíni so àdébí ọ̀rọ̀ gbọ́dọ̀ pé ẹ̀rọ dúnyàn ó ní túmọ̀ ní ìgbọ́ láyé mi rí tuntun nílé yìí ibi ká ti lọ àkídà àti ká gbọ́ yìí dáadáa tá a bá ti dáàyè ọ̀gbọ́n yìí ẹ mọ̀ gbọ́ àwọn àyà míì ẹ mọ̀ kàn kébèrè lápẹ̀jú oníṣòwò bóòlù àfẹ́yàn yóò àdéṣe yìí àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ẹ̀sẹ̀ kan wà ṣírùkù kan wà nípìnlẹ̀ wọn asùgbàrò ni bọ̀tí láàrin ọ̀pọ̀lọpọ̀ wa bá ti gbọ́ àwọn àbá jẹ́ òṣùnà lónìí bá ti gbọ́ iye ọ̀pọ̀lọpọ̀ wa àwọn bá ti sàlàyé àwọn àlàyé farabalẹ̀ kí bá àfọ̀ sàlàyé torí àwọn àfọ̀ náà sọ̀rọ̀ ìbára náà ṣe pé kiri kankan àwọn náà sọ̀rọ̀ ìbára náà man tahallaqa kalima faqad ashraf man halafa bi ghayri Allah faqad ashraf aw kafara kí ni sùnmọ́ rẹ̀ ẹgbẹ́ bí sọ́wọ́ man halafa bi ghayri Allah ẹni bá búra pẹ̀lú kan mí ìtura pẹ̀tọ́ náà fàkọ̀dì káfàrọ̀ fàkọ̀dì wọ́n máa ọdún àwọn ìfúnni wọn tó kéwú ẹgbẹ́ bá tètè fàkọ̀dì ó tà sí dúlẹ̀ fàkọ̀dì káfàrọ̀ ó ti di gàgàrí àwọn ashraf abúdẹ̀lẹ́bọ̀ kí n sùn máa rẹ̀ kúfù asgar akbar pẹ̀lú kúfù ni o tani bẹ sọ akbar àbẹ akbar akbar masha allah akbar ni yàrá hàlùfàlù gẹ́gẹ́ nílá àlọ́fàbíkárì náà láà kẹrìbá ní ti àti kàfàrà àwọn èèyàn náà o nígbà tí mo ní pọ́blẹ́mù mọ́ kéèyàn mú hadith alẹ́ muhammad sọ̀sán náà kọ́ bá wọn pé tèmi tó sọ̀rọ̀ tèmi náà bẹ́rẹ̀ bẹ́rẹ̀ ní tó sọ àwọn kàwárí jẹ kàwárí jù nìyẹn òun lọ kọ́ àwọn tó sàṣẹ jù lónìí irú àǹkan báyìí ni mo sọ ọ́ dára jù wọ́n ti ń ṣe ẹ̀kọ́ àyè tó wọ́n lọ hadith kan wà ó ní bẹ́ẹ̀ ẹrú ọlọ́run bá tó bá kú yẹsẹ̀rẹ́ àwọn yẹsẹ̀rẹ́ àwọn mẹ́nẹ̀ àwọn yẹsẹ̀rẹ́ mẹ́nẹ̀ bí ẹ bá kú bákan méjì náà ni nínú kó lọ sinmi àbí kí ó lọ sinmi fún àwọn ẹ̀dá ọlọ́run kó lọ sinmi pé mùmíní nìkan ni ó sinmi tó bá ti lè kú ó sinmi wàhálà ayé nù wàhálà láyé àbí pé kó àwọn nǹkan lọ àbí kẹ́kẹ́ àwọn ẹ̀dá ọlọ́run ó sinmi tó bá kú ẹ̀ ti gbọ́yà mi. òun wá ní hadith yìí gangan òun ní sọ pé bí bíbí àbá kú àbúkí máa máa dùn tó bí asinmi ní bíbí à àbí mo lùdì bẹ̀rù nísìnyí ẹ̀ á nísìnyí bó bá kú á nísìnyí ẹ̀wọ̀n kan. ẹ ti bá nísìnyí so irú yìí kọ́ ọ̀fẹ́ ká gbọ́ yí dáadáa níbi ọ̀rọ̀ àkídà ẹ̀jẹ̀ padà tó ti kó ẹ̀yin ní kúkú àtúbárù ni ẹ̀ ti fi àwọn aráàlú yẹn o kèése kèése nípìnlẹ̀ rẹ̀ asúdáwò ẹni bá búra pẹ̀lú nǹkan mẹ́ta fọlọ́wọ́n ọba ẹbọ kékeré ló ṣe kúkú kékeré ló ṣe kékeré ńlá o kékeré ńlá ẹ lọ́wọ́ kìtàbù tàfé àkọ́wà sọ̀dán síra kékeré báyìí náà rẹ̀ tẹ̀lé báyìí náà àti kánà yìí náà rí ó fẹ́ tẹ̀ mẹ́ta ó kò fi ọ̀rọ̀ sàwọn ìlú wa báyìí tẹ̀lé bá wa lọ ní o báyìí tẹ̀lé fífẹ́ ní o ẹ máa àwọn tẹ̀lé kọ́ọ̀dù náà ẹ máa gbọ́ sàwọn ìdí ni ká wọ́n gbọ́ lágbọ̀túgbọ́ lágbọ̀túgbọ́ lágbọ̀túgbọ́ lágbọ̀gbọ́ yìí dáadáa láì ti bẹ́ẹ̀ èyí ò kó sí ẹ̀kọ́ wa rí jìnnà sinimá ṣe eléyìí ṣe fèyí ni bá kí ló dé mọ̀ní halafa bi gẹ́rì láhi bakọ́lì asọ̀rọ̀fà òkàkọ́ ìtumọ̀ rẹ̀ rí ẹ bá jẹ́ sí pé tó bá ẹni bá pé tó bá ẹni bá tó kó sí akíbàrù tó bá ní kó búra pẹ̀lú ọlọ́run lórí rọ́ọ̀ bó ṣe ẹgbẹ́ pọ̀lọpọ̀ àwọn ìyàbó ṣe rí náà nù àmúwò ní tún ọ̀ní bá ọ̀lọ́bẹ̀ tí gọ́ọ̀fù pé bó ṣe rẹ̀ yẹn ti rí nù tó bá ní kó fọlọ́n búra lórí lọ kó lè búra àmọ́ tó bá ní kó fi nǹkan míì ti ń búra lórí lórí lọ kó ló ti gbé nìyí kó lè búra ó ti jáde kó ló ti la bó ti ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn bá ti gbé nìyí bá ti rí nù bọ́ wò ní ti bá wọn lò bẹ́ẹ̀ tọ́pù mọ̀ pé ẹni yìí ní irú ìkan báyìí àti gẹ́gẹ́ bá ní sin àbí nínú ìbú ẹ̀gbọ́n kò dáa wọ́n máa ìfẹ́ mọ́ ẹ̀gbọ́n mi lẹ́yìn ẹ̀yọ́ náà náà. ó yá bàtà rí ó yá bàtà búra ó yá ògùn rè kó o sọ fáwọn olóyún kíákíá ni nínú àkídà burúkú ní kíákíá làwọn olóyún ní kíákíá nígbà tí ó sì fọlọ́ fún àlọ́ ẹni yẹn kéde mùsùlùmí. nínú rẹ̀ mo gbàgbé ìlú rẹ̀ gbọ́dọ̀. náà kàmí mọ̀kọ́ ọ̀dà ẹ̀yà ọmọ tí yìí náà ẹ́ wọ́n náà tẹ̀mí náà ojú rẹ̀ sọ ní má kojú ó nìkan tó kọ́mọ̀ dáadáa láàrin wa báyìí tí mo fẹ́ má kojú rẹ̀ wá so ó pọ̀ bá ń dé kọ́nà kó sàmàlà wa. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم gbádẹ́yà yìí ẹ̀yọ́ ẹ̀dí ẹ̀dìrí tó ń gbádẹ́yà yìí àkàtẹ́yà gan ó yà bá nílẹ̀ ìyá tó lọ́kà yà. arẹ́nìkan wá gbóbi tàrí wòlíì ó lè jẹ́ wòlíì bá jẹ́ wòlíì èso náà wòlíì òdodo àbí kò wòlíì kéèkì náà ìdí bàjẹ́ bẹ́ẹ̀ àmọ́ ibi tàrí wòlíì láti rí i nínú kó mọ̀ sí tàwáàfù rẹ̀ àbúwárù sàrí wòlí kírísìun níbẹ̀ náà sábàbí ẹni yẹn kí ló kó sí ṣíríkù wo ẹ àpà àwọn àpá ní ẹmọ wọ́n ni o ẹmí ìsì ìgbìdàjọ lè ẹ pè é ní kí ló ń ṣe kí ló ń ṣe àwọn àbá yìí ni ẹni ọlọ́ọ̀ni wọn ìyí ń ṣe àlùbáríkà wọn tọ́ ọ́dọ̀ ọlọ́ọ̀ni tí a máa fi àlùbáríkà òkú sọ̀rọ̀ kí ló kọ́ bí kí gàgàrù àti kí ló kọ́ bí bíbí àní o bíbí àní tẹ́bí bá nìsín bíbí àní tí a máa fi àlùbáríkà ẹni ọlọ́run tí bẹnu sàárè níbi tàyẹ̀ ẹ̀ lọ́jọ́ dandan bíbí àló kó sí. èyí bíbí à sókè fẹ̀rí ni ọmọ yìí ti ṣe ń bẹ̀ tó bá rẹ́ pé ń tẹ̀wọ́ rẹ̀ wọ́n náà ń tẹ̀wọ́ àwọn tó máa ń gbà fún náà ń pé kọ́nà nígbà fún àwọn náà àhà olùkèké ní burúkú àmọ́ tí ń ṣe ń bẹ̀ láàrin mi àti ẹ méjì rọrùn méjì rọrùn àbí ẹlẹ́kẹta níparí sàmímà kìmọ̀ tá à ń sọ yìí ó kọ ọlọ́run kò sí ìrìn àbí àtúnáwó sínú ọkọ̀ gbogbo ẹ̀ àbúmọ́yà tán ara kò hàn kẹrì àbá tààrù kan náà àbíkára nípa ọlọ́run àlùsọ́nà ó kọ́ ó wá wé ó wé ó wá so mápò bó bá sábù ìsọ́nù àbósọmọlé wọn fún náà ni wọn ní ó sọmọlé àwọn afá náà wọn fún ó ìsọmọlé man ta'alaqa tamima kí ló lóyún tamima kọ́ ni faqad àṣà ń tẹ́ nìyẹn ṣe sí i. ẹ́ bídà náà ṣíríkì ṣíríkì ló kó sí àwọn akbar ẹ́ akbar akbar ni kọ́ni yẹkùn akbarọ̀ àwọn akbarọ̀ méjì ló lè jẹ́ bí ìtẹnifẹ́ rí níbi tàrí òkú náà ni méjì ló lè jẹ́ o àwọn ìlànà yìí káwọn afáàlùbá ní ṣe rèé tí wọ́n yẹn lọ́ba lẹ́ àlùbá ní o ìpọ́n ìpàgbá ní ní láti ojú ojú ẹgbẹ́ fún ní ẹ̀rù kí àwọn ẹ̀rọ lẹ̀ yìí ni, ò jẹ́ kí ó kà ń láyà àwọn kan ní algani wọ́n ní algani múrígíà ni tó kún sí àwọn àlàyé àwọn kan wọ̀nyí ní algani kan ní algani o ó jẹ́ kó sí ìrìjà tó jẹ́ kó sí ìrìjà ó súnmọ́ pé pé àwọn tí owó àwọn àlàyé yìí náà ní tí kò ṣe àbáṣe àfa àti wọn lẹ láìpẹ́ ti yẹ alábí ó ṣe é ti kọ́ ọ̀sán tó fẹ́ kílíà nù tí ó yí mọ́ lọ́wọ́ àbíkáyọ̀ má gbọ́ yé tó tó tẹ́wọ́ lọ wọ agbábẹ́bí sọ yìí náà gbà ọgbẹ́ yọ ọgbẹ́pọ̀ nínú ìmọ̀rin ni ẹ̀rẹ́ wo bẹ́ẹ̀ but àwọn wọ́n sọ̀rọ̀ ẹ̀fọn dáadáa wọ́n jọba rí ẹni báyìí ó dé nǹkan ó kọ́ ẹ̀fọ́ àwọn pé ó kọ́ náà àbí àbí kó jẹ́ ayé àkùnrin ní àbí a sọ pé ìwó ìrìndákọ̀ wo ẹ́ báwa ti wá wọ́ sí ìrìndákọ̀ ìwó ìrìndákọ̀ ìgbà ọ̀rọ̀ àkùnrin ló hàn àwọn àtàrà kan náà àtàrà ní òdòdó yìí lọ́kọ ó wá so mọ́lé láti fi kọ́ dáwò wò ó àbí ń tábù ó fi sí àpò àbó fi kọ́ ṣírkù ni àmọ́ ó lè jẹ́ asgar ó sì jẹ́ akbar náà gbọ́n àgbẹ̀dẹ̀ gbọ́n àgbẹ̀ kí ni ahàn pẹ́pẹ́ ẹgbẹ́ gbàtà ti wúra pé kí ni àlọ́ wẹ́ ẹgbẹ́ kí ni kí ni ahàn sílẹ̀ àyàpá nìyẹn tó báyìí pé òun gbà fọ́nà ọba ni ó dáàbò bò òun ó kàn sí lè ṣe sábàbù sábàbù pé ọlọ́run dáàbò bò yẹn àmọ́ ẹ̀ fún ìgbà gbogbo ọdún lásán náà ni ọlọ́run dáàbò bò yìí àwọn àfa ni kókó sí asúgbàrò àbúrò àpótí nǹkan yẹn dùnà sí nǹkan yẹn gẹ́gẹ́ ni ó dáàbò bò ń lóko sínú kí nìyí èyí tó fẹ́ súnmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn wọ́n ń ṣe lónìí wọ́n bá wọ́n àyẹ̀rú rẹ̀ jẹ́ ẹ̀mí gàtà bòjú o pẹ̀lú ìtò jẹ́ ti kúkú náà lámọ́sọ́lẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ̀rún pé wọ́n fi ṣe wọ́n mú ní sábàbù tó bá ní so àwọn báyìí lágbọ̀rọ̀ gbìyànjú kí àwòye sí tí ìbá àwòye sí àwọn kan tó yẹ kó tí ó pọ̀ o ẹni tí ẹ̀fẹ́ tó gbé bèrè ẹ̀fẹ́ gbé bèrè tó bá ti wá pé gbé bèrè èyí padà fún ní gbé bèrè náà ni ọlọ́mọdé àfọwọ́n aláfọwọ́n àgbóyè ẹ̀sìn wa o aláìláhìlá àwọn àwọn tó kí ni wọ́n á ìlàlá ìlàlá àwọn tí bẹ láyé wọn bá bàbá àtàánú wọn lọ àlékún dáadáa àlékún ìmáàlì bá bàbá àtàánú wọn lọ sọlọ lọrùn alàmọlẹ ìgbìmọ̀ Muhammadu wàhálà àlùyé wàhálà àlùyé